ẹ tún káàbọ̀ sí orí péèjì mi lẹ́ẹ̀kan sí lénìí olùṣọ́ àgùntàn kan ló mọ̀ ti di ẹran lẹ́nu àwọn ọ̀nì o olùṣọ́ àgùntàn táwọn sọ̀rọ̀ rẹ̀ yìí ló jẹ́ olùṣọ́ àgùntàn kan ní orílẹ̀-èdè ilẹ̀ South Africa lọ́hùn-ún ni wọ́n ló gba ibi odò kan lọ láti lọ́ọ́ rẹ̀ ṣe ìtẹ̀bọmi ìdí ìtẹ̀bọmi ọ̀hún lọmọkùnrin ọ̀hún wà àfi pírípí àfi gbì ló bá yí sínú odò láìmọ̀ wípé àwọn ọ̀nì lọ jabrata nínú odò ọ̀hún làwọn ọ̀nì bá sáré kìtìkìtì ẹ̀yìn náà sì máa básìkò ìṣeré pé ẹkọ́nọ́mì yáàdì ó ṣeé ṣe káwọn ọ̀nì ọ̀hún wọ́n ti ìròyìn jẹjẹ fúngbà tó ti pẹ́ ni wọ́n bá bo pásítọ̀ yìí o wọ́n sọ pèkì pèkì pèkì pèkì wọ́n bá pé pásítọ̀ mọ́ra wọn lẹ́nu wọ́n bá jẹ́ pásítọ̀ bá a ṣe ń sọ̀rọ̀ yìí pásítọ̀ ó ti máa sọ kúlúkúlú nínú ikú àwọn ọ̀nì tá à ń sọ̀rọ̀ wọn yìí ọ̀rọ̀ yìí ìbànújẹ́ ni o àmọ́ panilẹ́rìn lọ́pọ̀lọpọ̀ látàrí bí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe ń fi ẹ̀mí ara wọn ṣòfò látàrí ìgbàgbọ́ nínú ẹ̀sìn àbí lọ́nà mìíràn ẹ jẹ́ kí a máa ṣàkíyèsí wọn ní fọlọ́nṣọ́ tó ń fokùn ọ̀gẹ̀dẹ̀ gùn pẹ́ ńgbà <laughs> tó bá jábọ́ tó rí rẹ́yìn ìní ó mọ̀rú àgbákò tó kóra ẹ̀ sí ẹ ṣí ẹ fídíò yìí kẹtẹ̀lé péèjì mi ẹ rántí láti subscribe sí youtube channel mi ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí àti oríṣiríṣi ìròyìn mìíràn àwọn ọmọ wa sí etí ìgbọ̀nyín ẹ ṣé.